الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم انا نسالك علما لا يوسع اللهم انا نسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد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 dáadáa sọ́látúnà ọba àwọn ará ilé àjẹ́dẹ̀ àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde àlùkìyà fún ìgbìlẹ̀ ààrẹ yóò ní ọjọ́ ìní tí a máa ń sábà ṣàgbéyẹ̀wò rẹ̀ تلبية النفس وتجزيتها أو تلبية النفس وتربيتها ولباو تشيل ما بيوريفاي القلب ونالي آتوا تنشي أقوى في فو má àbí فو ẹ̀mí mímá ní ọ̀pọ̀ ẹ̀mí ní ọ̀pọ̀ má àìkọ́ tó pàtàkì ní بتمام يورنا لولي بإذن الله بمنه وكرمه وعزه وفضله ونبي دولة شيما في أراوى نحو رمضان الذي استقبلناه قلنا لأولى شيء مركلة يوشو رمضان إليه سيودات القوام لا سيما وأنت طالب العلم pàtàkì jùlọ ìwọ̀n طالب العلم tọ́lẹ̀ إذا سيكون حديثنا عن موضوع كيف تستعد لشهر رمضان يا طالب العلم أو ما استعدادك لشهر رمضان يا طالب العلم أو هكذا ينبغي أن يكون استعدادك لرمضان يا طالب العلم ó túnmọ̀ sí pé àwọn àtàfẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n ni àwọn tullabul ilm àwọn tó jẹ́ àwọn student of knowledge ẹni tó bá ń wá ìmọ̀ àbẹ́ni tó jòkó tí ìlànà ìmọ̀ àbẹ́ni tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ inú tó yẹ kán lọ múra kalẹ̀ dè ní àkókò báyìí òun náà ní báwo ló ṣe fẹ́ pípẹ́ ẹ̀kọ́ oṣù rọ̀mọ̀bọ́n tó bẹ̀ ṣe lé gbogbo sáàìrọ̀ pọ̀wà àdékù rẹ̀ ńlá òun náà lẹ́yìn kúrúgbà ní gbogbo bá obìnrin ṣe fẹ́ pípẹ́ àkàrẹ̀. mo ṣì kọ́ nǹkan bí àná oríṣiríṣi ìwé náà bí mọ́júmọ́jú orí kúkú ní kálukú ti múra kalẹ̀ sí lọ́pọ̀ lọ́rọ̀ ọba kan pè lánàá àwọn ti máa pàtàkì ká fún àwọn ìyàgbé jẹ́ ní òfin ọ̀pọ̀ àwọn kò wú àwọn káwọn fún àwọn ìyàgbé jẹ́ o àmọ́ àwọn tó wú àwọn káwọn ṣe fún lọ́dún yìí wọ́n ní àwọn tí wọ́n ń ní inú production center ipa wọn ló ìpìlẹ̀ yá ìyàwó tó lè lò tí mo mọ àwọn tí wọ́n ṣe ẹ̀rọ àwòrán ṣe ṣe à inú mọ́pá wúwe àmọ́ aláwọn ọmọ tí wọ́n wà tí fáwọn ti kẹ fún àwọn tí wọ́n bẹ́nu ọgbà yìí ọmọdọ́ọ̀nù tí ìgbégbé wọn wọn dáná fún wọn lè bá wọn ìfọ́n fún káàkiri àwọn kan wáṣẹ́ ìkọ̀ káàkiri wọn. lọ́sọ̀ ẹ̀dá irú ẹni rẹ àwọn tí ó ń pèsè ara wọn kalẹ̀ pọ́npọ́n. ẹni nínú ọtún dé àwọn àfẹ́ bọ́ àwọn ẹni ọ̀nà náà

كالانتزاليشن فعل إن وقع طالب العلم هذا شيء هو أخذ من طلاب العلم ولد من دمي وفيد على طالب ما شيء طالب ولمن أفعل ما حلو التزالي ẹ̀lú fún ẹ̀sọ́ rẹ̀ tó bí gan ẹ nígbà tó bá ti lágbára rẹ̀ kú lágbára rẹ̀ sọ pé wọ́n tó wà pẹ̀lú tó ń ṣe ìtọ́ àtọ́ rẹ̀ òun pé gbogbo ẹni tó bá ṣe ìtọ́ ẹni tó gbáwò èèyàn kan gbáwò tó àṣọ ìtọ́ ọmọ ọdún ìwọ ló wá ṣètò lẹ́nu ẹ̀ ṣe àníwá Muhammad bá àṣẹ rẹ̀ àmẹ́lẹ́ wọn bá pa àṣọ àdínà àmẹ́lẹ́ ẹni jẹ́ni tó bá ṣe ìtọ́ ẹni tó gbáwò fọ́nàmù nílùú ẹgbẹ́ yìí yóò gbà déédéé ládàá náà rẹ̀ gbẹ́mẹ́rin gbà dúnà àìyàn kò sọ̀lẹ̀ àjìrírí ṣe à láì jásí pé nǹkan kan máa dínkù nínú ládáa aláwẹ̀ ní màánà ni gbàwẹ̀ lónìí pakistan níbi irú ẹgbẹ́ a tún mọ́ ń ṣọ́ irú aláwẹ̀ wo ló fẹ́ jù oúnjẹ wa ó gbọ́ látúmọ̀ sójú kòkòrò wo ló fẹ́ ṣe ìfọ́rùn ẹni tó gbàwẹ̀ Ibé ìwọ́pọ̀ gbáwẹ̀ látàárọ̀ dalẹ́ náà, ọlọ́wọ̀n bá nìkan ló mọ́ látàláwẹ̀ ní ẹnìkan kò mọ́, illallah subhanahu wa ta'ala. Báwo lágá ẹ̀ tó pọ̀ tó, báwo ló ṣe mọ́, ẹnìkan kò mọ́, ní aláwẹ̀ ẹ̀yàn 2 million ládáwẹ̀ lórí gbáwẹ̀ tọ́yì aláwẹ̀ yẹn ó tún wá sí ti láwọ́ tó kọ̀ á ó tún wá ká kọ̀ á nìkan búrú kalẹ̀ 200 pages káàrí tó tún ká kọ̀ á ó tún ní ọ̀sẹ̀ náà wọ́n ní lọ dáwọ̀ ó ti rárá ní sẹ́rin mílíọ̀n níjọ tó tún báwẹ̀ tó ká kọ̀ á nìyẹn ó tún lọ ìṣòjòkó tafsir bóyá òun làáfáà tó ń pààrọ̀ yẹn ní tafsir àbóhun náà lọ ní tẹ́tí gbọ́ tafsir wọ́n tó pọ̀ ládá fún ya ká ní wọ́n kọ 200,000 ládá albranu adẹ́ ó dì ló báyìí 3.2 àbí kápẹ́wà ní ìjọ ẹ̀ náà mú ṣe tún wà nínú àwẹ̀ tó kápọ̀ án tó lọ́gbọ́ tafsir ó náà tó wá ní kéńjì tí ní ọ̀nà tó ra nǹkan fáwọn èèyàn ó tún lọ kó 800 ládá ládá ti mẹ́lù 4 million ládá on that same day níjọ tó ṣe ogbó ṣẹ́ yìí ló yóò kú kan tó kún jọ́nà olóòtú ṣìgbà náà rẹ̀ ó tún wá tẹ̀lé ọlọ́dẹ́bí tí wọ́n ti ṣe kìrọ̀tọ́ọ̀lù ńlá dáadẹ́ o kìrọ̀tọ́ọ̀lù yẹn dàbí òkè àpáta ńláńlá méjì tàbẹ́ kọ̀ dárọ̀ orú yẹn òun nìkan tọ́jú bẹ́ẹ̀ tó 2 million ládá lọ́jọ́ náà ó sì gbá ládá bí 6 million ó wá fi ṣogbó ṣe olóore yẹn ó wá dá fún ìfọ́ oúnjẹ tí wọ́n wá gbé kalẹ̀ lẹ́ni ìyẹn wá jẹ tí mo lọ nìyẹn provide bóyá wo provide ẹni àbí wọ́n náà ni kódà ó lè bọ́ jẹ pé o lọ ṣé báyìí ìdí àwọ̀ ẹ̀ fún ilé náà ni wọ́n wá gbé wá sí masjid wá kìrì maghrib wọ́n wá gbé wá ìwọ àtẹni ẹ wá jọ ṣáárọ́kà ẹjọ́ sí ẹjọ́ jó oúnjẹ yẹn oúnjẹ tiẹ̀ òun ló wọ́n ló fi ń dàbídò tó jẹ òfúnlómi tó mu òtúnfún lóúnjẹ ó jẹ wá jẹyó ànábì ni ládàtẹ́jì yẹn máa gbà gbogbo ṣe olórí ta kà fún látara àti ń sí like six million láàdá wọ́n kàn bá bọ́ sínú fáìlì ẹni náà wọ́n máa wá kọ́pì ẹ̀ o kó ládàá rẹ̀ lọ́wọ́ wọ́n kàn máa kọ́pì ẹ̀ wọ́n wá lọ péjì gbogbo six million yẹn wọ́n máa péjì ẹ̀ sínú fáìlì tiẹ̀ six million ládàá tiẹ̀ tó dínkù nǹkan kò dínkù mẹ́ so káwá ní mẹ́wùn kan o gbogbo ṣe olóore tóun ṣe ń jọ yẹn tó fi ní ládàá six million ìwọ náà wá ṣe déédéé ṣe olóore rẹ̀ ìwọ náà ti níbi mélòó nìyẹn six million wọ́n wá tún kọ́pì ti ẹ̀ wá wọ́n tún wá page ti ẹ̀ sórí 6 million tó ti ní ó ti mélòó subhanallah subhanallah ẹni tó ń ṣe ìtọ́rù fáwọn èèyàn à ó ń kú fàládà ọ̀ tí a ló ṣe jẹma ó ń kú fàládà àǹfààní àwọn tó ń ṣe ìtọ́rù fáwọn èèyàn rẹ̀ tó bá di táwọn èèyàn ṣojú kòkòrò ẹ̀ wà áìtẹ́yà àpá àlìbàlẹ̀ rẹ̀ ìwọ náà tó oúnjẹ tí wọ́n náà mẹ́bí ṣe ìtọ́ ìwọ́n náà wá láwẹ̀ tí wọ́n náà máa tó fún jẹ tí wọ́n pẹ́ta ló tún báwẹ̀ tí wọ́n àti ẹ̀ náà jẹ oúnjẹ jẹ kó lè bá kó ìfà ràdà lábẹ̀ wada hada min jari àmọ́ ìwọ talibul ilm ìwọ lè má ní irú àwọn fáwọn yẹ̀ ló jẹ́ ìwọ́n lè mọ́ lágbàá rẹ̀ ń tàpá àlèbẹ̀lẹ̀ ẹni mọ́ṣí ń bọ̀wọ̀ náà mọ́mí ẹ̀rọ fẹ́ ló oúnjẹ dádì ẹ̀rọ fẹ́ ló oúnjẹ ìjájú ẹkọ́ tó lóúnjẹ gidi jẹ́ nínú ọmọdún bí àwọn kan tó gbé ìfẹ́ ọrùn olóbi ń jẹ àléṣe kàtà alẹ́ àmọ́ wọn náà ní tó lè ṣe kàtà àlèbẹ̀lẹ̀ ẹ̀lì wọn bá rí nǹkan míì ṣe nínú iṣẹ́ tó tóbi téèyàn tó mọ́ mójútó nínú oṣù rọ̀mọdún ó ní tilawatul Qur'an ó ní máa tilawatul Qur'an kíkà al-Qur'an آناء الليل وأطراف النهار آناء الليل وأطراف النهار kuma ka Qur'an lọ́sàn ma ka Qur'an lóru wà lọ tètè mọ́ prepare láti fún láti ṣe àì ah, ṣe á báwo lè nínú ṣìfẹ́ ka Qur'an tó pọ̀ nínú Ramadan ó dẹ̀ lè rí ṣe kíní kan ní determination ó dẹ̀ ní the planning wà determine pé mo fẹ́ ṣe ìfẹ́ bàbá ya plan báwo mo ṣe lè achieve ẹ̀ yẹ́ kan fún ẹni expo ìwọ kàtà àlèbẹ̀lẹ̀ ẹ̀lì pàtàkì jùlọ ìwọ tó nípìnlẹ̀ ẹ̀lì tó ṣe pé ìwọ ti ẹ̀wà ń lé kí o gbé lè tú permanently by ṣorí tọ́lìbù míì tó yẹ pé bóyá àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ àbí tọ́lìbù míì kò ṣiṣẹ́ lóòótọ́ ilé ló wà ọ́ndà mọ́mí ẹ̀ ló wà wọ́n sì mọ́ ránṣẹ́ lọ ránṣẹ́ bọ́ọ̀ lọ́rí pó wá lọ́ra ta wá lọ́ra yọ̀ wá lọ́ra kíníkan wá ẹlọ sí kíníkan ìyẹn lè túnmọ̀ ráyè tó wọ̀ owó olóko owó olódò owó lọ́dún iṣẹ́ ẹnìkan kò ní ráìtà sí ẹran iṣẹ́ wọn ló ó sí ìwé ẹ̀ṣẹ̀ tó bá Ramadan a tún ti wá ní ètò ní mọ́tọ́rọ́sà pé àwọn dùrúṣù wa máa wà kọ̀fífà a máa reduce Ramadan ó máa ń gbà gẹ́gẹ́ àti pé ayé ta wà yà ṣùgbọ́n lónà lókùtà nínú mẹ́mà àbálọ tilẹ̀ kò léṣe tí wọ́n tọ́ra ìbí tí ò ní pẹ̀sì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo já ṣe máa kéré olùgbò lójú wọn àwọn lọ every day tàbí wọn ṣe dá ṣe yá few minutes ìwọ́n lórí gbogbo ìtókù wọ́n náà máa plan ààrẹ báyìí tí mo fẹ́ láwọn breakdown kan kọ́bla yọ̀ mẹ́rin lọ́ṣẹ́ pé ó ti kùnà báyìí ó ti mo fẹ́ láwọn breakdown kan kọ́bla yọ̀ mẹ́rin kí ni breakdown yẹn ó ní pé ó lè àtíìwù kíka Qur'an tó pọ̀ ìṣáàrí Ramadan nínú àmì jáwé pé ó fẹ́ ka jùsì kan masalan gbogbo complete Qur'an salatuna juz'an albayan wa da jùsì wọ́gbọ̀n ni 30 jùsì sọ́ jújù kan àwáwò sí gbogbo ẹwẹ́ ká jújù méjì sọ́rì máa àdúrà náà àdúrà kùránì mú jẹ́jẹ́ àyẹ́ ni mo fi sọ̀rọ̀ ìtọ́jà sáà sí 30 jùzù jújù kan nú ẹ̀ in tó máa gbà ẹ́ ló tó máa gbà lọ́wọ́ rẹ̀ láti ta gbogbo tó kójọ sínú ẹ̀ kò tó bí 20 pages lọ 20 pages twenty pages yẹn tó o bá mọ nǹkan tó ń ṣe gbogbo tí twenty pages yẹn fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tí wàá fi ríbi ka Quran kò gbà ju thirty minutes lọ ipò tó fi fàájì ká ni o how many minutes huh? thirty minutes thirty minutes wọ́n sọ sí tó o bá fi dìbò one hour sàmùbà ẹ̀dá sàmìlá. tó o bá lo one hour how many pages ni wà kàrẹ̀ àti 40 pages for one hour tó o bá lo two hours how many pages ni wà kà 80 pages tó bá lo two hours 30 minutes how many pages ni wà kà na 100 ó máa sọ for 100 pages Only nídi two hours thirty minutes gbogbo six hundred and four pages long. lọ only six hundred pages Over the two 2 and half hours ó bí àṣíkọ̀ many pages huh? hundred. We must sí over bá bí hours how many pages wà Two hundred pages nínú how many hours five hours ayẹ́pẹ́ tó bá lo fifteen hours how many pages ni wà kàn níbọ̀ ó ti parí Quran tó bá lo fifteen pages ó parí bí o Quran ẹgbẹ̀rún wà rẹ̀ five hours and that's one hundred pages ayẹ́pẹ́ ẹ̀kọ́ ten hours ẹgbẹ̀rún pages four hundred pages. Christian Aṣọ bá many pages? 600 pages. Ẹ̀yẹn fọ́ pages tó kù wà gbàgbé ń parun. Báwo ló ṣe wá lè àti ìbẹ̀? Tí ní gbogbo ẹ̀ka wá yìí pé o slow pátápátá nínú. Ẹni tó bá tún yá ni ó máa tún rí ṣíṣe báyìí. Ẹni ìgbẹ́ kò ṣọ́ àfẹ́ ẹ̀yọ̀ àti ìmọ̀ lọ. Ó ní máa ń parí Kùránì kan ọ̀sán kan, Kùránì kan òru kan. Nínú 24 hours, Imam Shafi'i rahimahullah, wọ́n máa ń parí Kùránì méjì tí Ramadan bá ti lọ. Méjì tí Ramadan bá ti lọ. Náà, an ta kàtà àrẹ̀ ilẹ̀ ilẹ̀, ìwọ kàtà àrẹ̀ ilẹ̀ ilẹ̀. Lẹ́bìn ikú fẹ́ jà bí ṣáàkì rẹ̀ rẹ̀ máa. Ṣé wọ́n tó ráwọ̀ ṣẹ́ báyìí? Ìwọ́ tó hours. Huh? wá wó rẹ kó fi dọ̀lẹ́ ìwúfin àtìgbẹ̀ lójúmọ́ kan but tó bá lè àtìgbẹ̀ 15 hours lójúmọ́ kan ó yẹ kó lè àtìgbù 7 and half hours lójúmọ́ sọ́ ó mọ̀ sí pé fi kúlì yóò mẹ́rin ó yẹ kó lè parí kò àn ayẹ́ òkè káwà rò pé ó tún ya ọ̀lẹ ha kò yẹ kó lè pẹ́ kò yẹ kó difficult láti lè fún kòrán ní 5 hours five what? ṣótí tí wò bá lè gba ládàá ti àwọn tó ń bọ́ aláwẹ̀ àbúwábùn khair kàfíra àbúwábùn khair kàfíra ó tó ọ̀nà tàbí mẹ́ ṣiṣẹ́ ládàá pọ̀ oṣùjú ọ̀nà ẹ̀kọ́ táwọn kan bá ń bọ́ aláwẹ̀ ń ṣe ìpáwọ̀fáwọn èèyàn iṣẹ́ olóore kan ni kò bá ti mú gbọ́rọ̀ mọ́ ló 5 hours méjì Quran lójoojúmọ́ tó bá nìyẹn ló 5 hours yẹn lójoojúmọ́ túnmọ̀ sí pé every 3 days tí ó yẹ kún mọ́ṣẹ́lẹ̀ ṣẹ́ wà parí Quran every 3 days níwà àṣìkòtàrí sọ̀rọ̀ àṣìlámdẹ̀ fún wa bí pé ó pọ̀ jù káàkiri máa parí Quran àmì 3 days àwọn afáwà ṣe tàwọ̀dí fún àwọn ṣáfẹ́ ẹ̀yà àtàwọn ìyàwó bá tẹ̀lá ìmìnà tí wọ́n mọ́ ń parí Quran 2 days every 2 days every 3 days every other day àwọn kí ló fa tí wọ́n وانتم لي رمضان عاد لا دا تنزل ده فا فإلا تريدش دو دا تنزل من قبل القرآن وعده فايبا واسي الحمد لله هذا كل ذا شيء لكم فايبا واسي لا لو شو أبي أتي بيفري دي أنت كطالب العلم تمارك بمعنى فايبا واسي ليك أنا لعلك تأمل ممكن أن يصيبك البلاء قل شو فايبا واسي kò wá jòkó láti 1 to 5 ah o máa rẹ́pọ̀ lójú ẹ̀ ṣùgbọ́n lọ pín ọkọ̀ ní time rẹ̀ mọ̀ jí lọ́pùsí lọ ní time mo jẹ́ kí fún ẹgbẹ́ ìtàn lọ́wọ́ besides pé gbogbo sàbọ̀rọ̀ ó fẹ́ mọ̀ jí ní 4 o'clock gbogbo sàrẹ̀ ló jẹ́ agbẹ́lò 4 o'clock gbogbo afọ lásìkò àti sọ́run yẹn padà mọ́ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀ntàn ọ̀gọ̀fẹ́gẹ̀ ìyá délé ló tún ẹ̀rọ rọmọdán tó ma pé ó fẹ́ lu one hour kọ́pẹ́ alifajẹ́ ó jẹ́ pé ètò dáa ní orí tó jí láti ní three àdúgbò tí three thirty tó bá lè tí three thirty the first person ní ìṣúwà ọkọ̀ lù yẹn ajẹ́pọ̀ ó fẹ́ brush ó fẹ́ ṣe gbá ó Within that four to five, what's how many pages? 40 pages. Láti five yẹn, multiply àti ṣàkóò, jẹ ṣàkóò, jẹ ṣàkóò tán, wọ́n sùn padà. Tọ́lá ìgbà tó jẹ ṣàkóò tán, ó tún ṣe ní bí 15 minutes kan, kọ́mùlẹ̀ alfàjẹ tó bẹ̀rẹ̀. Láàrin 15 minutes yẹn, pàpà 10 pages. Ó dà ó tún lè 12 pages. Àlùbáràn wà rẹ̀ yóò jẹ́ gbogbo ẹgbẹ́ kò tó ka ten pages ten pages yẹ kókó forty pages ó dáwọ́ ní pages fifty pages ó ti ọkọ̀ àti fifty pages kọ́pù lànfàjẹ́ àlùbáyà nù alẹ́ tó bá ti wá sí fájìlì kan nínú tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí fi máa ń ṣe ra wọn ò ní oorun tá a máa ń torúkọ rẹ̀ ní oorun sáàrì ọ̀làyàn ṣùgbà oníkálukú wá ti wá fẹ́ sọ ohun sáàrì bí súnmọ́ àdéhùn ní ààrẹ fún ọ sọ confidently الأحد مباشر مش عليه كيف هذا وقت البركة من يحرم من هو من هو تباع صلباشة لا من هو باشا أما أسيكوني أسيكوشي لا داني أسيكوني أسيكوشي لا داني àwọn àkàdìsì kan wà lọ́tọ́ àpá ọ̀rọ̀pọ̀ ní ẹ̀rọ pé oòrùn dájú máa ń kọ àlùbáríkà fún ìyẹn ṣorú owó àárọ̀ yẹn kìí ṣàsìkò pẹ́pẹ́ lóòrùn sàrìmọ́ ó ń sàgbé bọ́sọ̀ ní ṣúnà mẹ́rẹ̀ lọ òun sàgbé wọ́n ti ṣàìṣù láti ìdí àwọn mẹ́rin owó òfin jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́tún tàtàkù mọ̀rọ̀ ti jáde lẹ́yìn ibi ọmọ tí wọ́n jí lágún mẹ́rin yẹ́ tẹ́lẹ̀ àgún mẹ́ta ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni mo ti máa jí láti àgún méjì tẹ́lẹ̀ kò tó aṣọ padà bọ́ òṣùn yẹn mọ́ sí ẹni tó wájú láti bìtìrì ẹkún jẹ́ lọ́mọ́ gidi náà báadáàdì fájírí tí wọ́n tó yọ yẹ subhanallah lọ́bìnrin lọ́wọ́ àwọn tó bá mọ́ ṣe ìbádà káyẹ̀ wọ́n mọ́ ń kúṣẹ́ ládájẹ́ ìtàrẹ̀ ìwọ́n tí wọ́n ń sùn gbogbo ẹgbẹ́ Qur'an ẹgbẹ́ ń ṣe ìwọ́n ti ń sùn wọ́n sùn wọ́n decide pé òní mọ́ sún sàárì yóò rú sàárì kúrò nínú iṣẹ́ ó sì máa sùn nígbà fún lásìkò rẹ̀ tí wà tún balada oorun yẹn tí a sí pé nígbà pẹ̀lú rẹ̀ rẹ̀ náà nìyẹn ọ̀sán ṣòkòṣó òun sàárì súnà orókí ló wà nínú súnà ohun ọ̀sán pẹ̀lú ìlú làlọ́wà wọ́n ṣe tọ́nù wá gbé ohun sàárì lé wa lọ́wọ́ kọ ìlú àti wájẹ́ súnà wá takò lọ wà òkè ìfìṣọ́ ìfà aṣọ́kọ̀ ìlú ẹ̀ ilé ìfẹ́ kò o látàmà rẹ̀ káàkiri ábìrì fi òun kò yẹ kóhun sùn lọ́sùn nígbà tó rọ ọ̀sán ní بعد الفجر شو أنا متكلم كيف يجيش أبي بعد الفجر شو أنا شو بقول بقول بيا تين لاش كوي توايش إنه شو يبقى كم كيف أيه كان يبي six thirty على باريو هو هذا زاد بيت لاش six thirty seven thirty وني كم بتوتكلم ونجار كم مثلا كذا يوم ما شيء تلاوة القرآن تبعتي أنا نلور هذا بعد كي تقرأ بعد six thirty تجاو كي تقرأ So you have one hour, 30 minutes here, one hour, 60 pages. How many pages? 60 plus 50. One hour and 10 pages. Nínú nínú five hours tó wá lẹ́nu sàhù sí àárọ̀ yẹn, ó sáré lọ two hours, forty minutes. Àgbàránà rẹ̀. Kí kẹ́kẹ́ sáà lè bẹ̀rẹ̀ lọ pláàni fún kàbáyì, wà á rádìí Kùrán tí wà káà Ramadan tó lọ́yìn. وفقك الله يا طالب العلم lẹ́yìn lọ́wẹ́ lọ ṣe àwọn ọ̀sọ̀kọ̀ kan òṣàṣùn ìyá rọ̀m ayé ọ̀tọ̀fẹ́sọ́ àì kí mo tó lọ́sà tó bẹ̀rẹ̀ nínú máa dítẹ̀ tó bá wẹ̀ tán lọ́la sùn díẹ̀ káṣẹ́ lóhun tó ń kùn tó bá dẹ̀kùn ẹ̀ هذا شهر القرآن حواشته هو أتين دونية أتين دونية وكان يكون كل عام أتين بلا شبيه بتسمية ثم أبني نايت أما نكون واشي مدرسة láàrin 12 before 12 àti ti close tẹ̀síf wájú ìlú àti parí ẹ̀ ìbá àtàwà rẹ̀ wọ́n wá ní time tó kù ó yá sọ̀pọ̀ ìlú rà wà rẹ̀ sùn lọ́sàn-án وما يكون عالم في الجيم 3 تبدأ تلاوة القرآن وبعد عصر لا نتري في عصر وإذا يفوت تلاوة القرآن البيان هذا واتو one hour 30 minutes láàrin one hour 30 minutes wọ́n tó ka 60 pages fi kún 110 pages lóṣìkà láàárọ̀ kí ló ti di yẹ 170 pages kí ló kù tó wà 30 pages. How many hours do to need? One hour, 30 minutes. After Asr, táwọn ọmọ ní tẹ̀síìrì rọ̀lẹ́, àwọn ọmọ ní dárúṣù kankan rọ̀lẹ́, dárúṣù àmọ́ bẹ̀rẹ̀ 35 30. Ní 4 ìta tí ìròtán yẹn, 6 to 5 yẹn, tó méjì ọ̀pọ̀ tó kàdà sọ táwọn ìbẹ̀rẹ̀ tẹ̀síìrì àbí jòkó lábẹ́ jòkó. Bí a ní 5 30 yẹn. At least ó kéré jù wá 30 minutes ní ìlú mẹ́rin. Kódà wà tó bá mọ̀ nǹkan tó ṣe lára láti wọ́n náà yẹn 30 minutes tó kù tó ń wá ó ti rí àbúntiri wàárí ó túnmọ̀ sí pé láti bí 4 tó bá ti jí ká tó kí mọ́ gírìbù nírọ̀lẹ́ gbogbo 5 hours tó fẹ́ lò tí mo ṣe jẹ́ máa ó ti lò wàá ti ká many pages 200 pages almaran wàdẹ́ lọ́wọ́ 200 pages yẹn wá kà lónìí two hundred pages yẹn ó kà lọ́la two hundred pages yẹn ó kà lọ́tùnla kí ló ti ṣe jẹmọ́ à ó ti parí Quran ó yá wá sọ fún mi ó wá ń parí Quran kọ̀ọ̀kan ní every three three days before the end of thirty days of Ramadan Quran mélòó ni wàá ti kà ten wá sọ fún mi pé kánìwò nìkan ka Quran ten wá wò Quran tó ka ten yẹn lórí hárùkù kọ̀ọ̀kan ó máa gba mẹ́wàá tí ó bá sí Ramadan tí kò bá sí Ramadan tí Ramadan bá ṣe Allahu yudha'ifu liman yasha Allahu yudha'ifu liman yasha Allahu wasi'un alim lórí hárùkù kọ̀ọ̀kan bóyá 1000 ni wà gbà bóyá 1 million ni wà gbà lórí hárùkù kọ̀ọ̀kan حرف كما فا في حرف الفابت نبي ابي حرف من الكلمه البان وارد تقول ان توتا نبي صور لاربا واو تي ما حرف في الفابت البان وارد على كل حال كلا في من بيتي لا 3 days wà parí kọ̀án wọ́n mú táìmù kan wà tí ṣe pé ó túnkù wọ́n tó bá lórí òkùnrù dáadáa wo five hours ṣe àti oorun mọ́ àti àárọ̀ dì ọ̀lẹ́ aṣọ oorun lẹ̀ tún yọ ayé ẹ̀kọ́ jọba aṣọ à ń gbọ́ tẹ̀síìrì fún yọ bí ẹ̀mẹ́jì láti tẹ̀síìrì sí tábà lọ tẹ̀síìrì yẹ kó lẹ́mẹ́jì àbúlọ́dẹ́yọ kan ó yẹ kó lè ní seven hours ó yẹ kó lè ní eight hours ó yẹ kó lè ní ten hours before mọ̀tẹ̀ ọ̀lọ́rànà rẹ̀ tó bá rí ó tàn sílé one and half day ìwájúmọ̀ parí kò hàn ẹ̀lọ́rọ̀ ààrẹ ó tàn sí every three three days wà máa parí kò rárí mélòó méjì ó gẹ́sẹ̀ tó bá fi fẹ́ rí ten hours lò lójúmọ́ every three three days wà máa parí kò rárí mélòó méjì ẹ̀lọ́rọ̀ ààrẹ tó bá ń parí kò rárí méjì láàrin 3-3 days. Huh? Allah. At the end of Ramadan, Quran mẹ́rin wọ̀n nìkan ti parí. Ìṣirò rẹ̀ Fatima, wọ́n nìkan pọ̀ pé Quran for 20 times. Àlàyáfẹ́ ló ká change. Tó bá mọ̀kà tó ṣe. Na fi ẹmọ́ wá tọ́tọ́ ilẹ̀ ẹ̀dì, wọ́n á ń jáfẹ́ wà ó lọ́lé, ó lóko, ó lódò, mọ́mí òun rẹ̀ iṣẹ́, oúnjẹ ìtọ́, ìwọ́kọlù bẹ́ẹ̀ sí, òlọ́ra káwá òlọ́ra ikú wá òlọ́ra yọ̀ àwọn tó bẹ́ dáná ti wà wọ́n ní rẹ̀ ní ìkẹ̀kẹ́ kò tó kẹ́ẹ̀kẹ́ ní kẹ̀kẹ́ tí gáàsì bá tán ẹni tó máa lọ́ra gáàsì àti ìyẹ̀wọ́n lóyìn alùwárá rẹ̀ wà rẹ̀ tí ó túnmọ́ ní gáàsì àtọ́tẹ́ ni gbogbo ìfà sí mi sọ́tún sí tàbá tí wọ́n sí tààrọ wì tán nígbà kò tó sùn ẹnu mí inú yá wọn rí ṣeré amọ̀rọ̀jọ́ ó di ìdẹ́gùn kò tó sùn ó di ìdẹ́gùn tẹ̀sí kò tó sùn láàárín náà ìtàparí tẹ̀sí rèé tàparí tààrọ before kò tó sùn ó sì níbi tí àwọn àṣẹ́tọ́ tó lè lò sáwà ní ṣeré rárá ní eré òdúgbẹ́ mọ́ sí ọ̀rọ̀mọ́tán tí ó wà ní ìnàjú rárá ní ìnàjú ti wà ní ogun kọta kalẹ̀ 24 hours ó ní omi pàdé pàdé 24 hours tó ní 24 hours ó wá mọ́ sí fa 10 hours kan yọ láì ní ìkẹta tó ti stọ́ọ̀mẹ̀ òjò ìfọ́ ẹ̀sìn nínú 24 hours yẹn nǹkan tó yẹ pé ò gbọ́dọ̀ mọ́ ṣe nínú ogun 24 hours yẹn gbogbo ẹ̀ ò nínú 10 hours níjẹ̀ o fẹ́ sùn fọ́dí sáà 6-7 hours ayé ẹ̀kọ́ jẹma gbogbo ogun tó fẹ́ sùn yẹn 6-7 hours àtàtọ́ lọ sọ́nà sí lọ tó lóun ìgbọ́dọ̀ pọ́nù Ramadan gbogbo tí bẹ́ẹ̀ fújù 6-7 hours 24 hours kí ló kúlẹ̀ ah ogun 17 ọfẹ́ kí tàràwẹ̀ àti ìwákàtí mara no ìwákàtí mara àti wùdú wà ní ṣọ́lá àti àfún 1 hour plus 7 hours ó jẹ́ hours ah 8 hours albara wà ní ok tàràwẹ̀ ní kọfún rẹ̀ ẹjá fún 1 hour iṣẹ́ àti tàràwẹ̀ albara wà ní ó dá mẹ́rin àkójú dubai 9 hours 9 hours fún mi 24 hours 14 15 15 15 hours here. how many hours ni wá ní kò fún kùránì lójúmọ́ Ten hours Ten hours yẹn kò lè fi how many pages hundred pages tó bá fún kùránì ní ten hours ní olókùnlẹ̀ ó fẹ́ ṣe fàájì tó sọ yẹn 5 hours yẹn ti tó albaran wáyé kí wọ́n determine ní determination ọmọdọ́nù tí mo fẹ́ lò ó gbọ́dọ̀ ju tí mo ti lò sẹ́yìn lọ

oúnjẹ tó gbé fún wọ̀lúwọ́ náà tó fẹ́ lóbi ìjẹ̀lẹ̀ àlùwárànwà rẹ̀ ìfún wọ̀lúwọ́ náà tó fẹ́ lóbi ìjẹ̀yẹ ọlọ́mà tó fún wọn náà pé ìwọ ló tó fún Allah ẹni tó gbóúnjẹ kalẹ̀ primary ẹni tó gbóúnjẹ kalẹ̀ primary cocktail professor òun ni ọkọ̀ gba aládá lórí ìṣẹ́ àbí secondary ni wọ́n ìwọ náà tó wá lọ fún ẹnìyàn ìwọ jẹ́ ẹlòmíì jẹ ìwọ náà tún gbà lórí ẹlòmíì tí níbi tó lá ọlọ́run bá wá dé ẹni yẹn ó máa gbà lórí jẹ tó bá fún wá gbọ́ ọlọ́run á tún wá fún ládá lórí ẹlòmíì tí wọ́n náà lọ fún ní oúnjẹ pẹ̀wọ́ náà tún fi ń kó lára ládá jẹ ẹ jẹ́ ká fún ṣùgbọ́n ọ استعد له يا أخي في الله استعد له يا طالب العلم lọ prepare kalẹ̀ fún Ramadan prepare kalẹ̀ ní tí wọ́n dẹ̀ lè prepare fi gbogbo àṣùkú ẹ̀lẹ̀ fún Kùránì ló yẹ pé ìtọ́nà wọn bá ti darí wá sí láàrín tó lọ́rẹ̀ látún lọ́bẹ̀ ìyà wà kò ní ó sẹ́ lọ kó gbogbo ẹrú ẹkùn ní ó sẹ́ àmọ́ gbé ní mọ́síjì fún ọ̀rọ̀mọ̀tàn ṣe wọ́n dáre bí àti ayé kò fi lè rú lójú òkùnkùn ṣe ládá náà wọ́n tá bá ti kó mọ́ wà bá tẹ̀mọ́ káàkiri náà èyí wà ló ń lọ sóṣẹ́ lákànlọ́ sóńgbẹ̀ náà àkókò nílé ẹ̀ àbúrò bá ti tilẹ̀ kó sẹ́ bí òṣèwà ní ṣe ládàá kámọ́ àwọ̀ ẹ̀yà máa ń kọrí jara yìí tí wọ́n bá ní pé ọmọ ẹgbẹ́ tó ṣe dáadáa kúrò máa wùkú ah mo fẹ́ bá lágbájá ẹgbẹ́ léra yìí di Qur'an àwọn ẹgbẹ́ ti parí Qur'an rẹ̀ láàrin ọjọ́ méjì láti ọdún parí ah ẹ̀kan ti parí eh báwọn ìlú ìfẹ́ parí wọ́n ìlú ìfẹ́ ìwọ́n náà wọ́n sáré má ṣe ń torí gift lẹ́yìn mọ́ fún yàtọ̀ bá parí o má ṣe ń torí ẹ̀rùn ládàá وما عنده شيء ما في ده إيه هو اللي بيجي تعبان أدي هو هو إيه كده نجوا عند تاجر شيء أما توا سؤال الله سبحانه وتعالى في ما مين ما توا كيف جدا ما توا كيف زار لا ده توا كيف جد مجلس كنا ما شاء الله جل في أوضاع أي وثقة وثياب لما يحب ويرضى أدي الله سبحانه وتعالى وشي رمضان نادي الله نادي وقوه وقوه وقوه عليه اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم وأعنا فيه على الصيام والقيام وأعنا فيه على الصيام والقيام وأعنا فيه على الصيام والقيام وصالح الأعمال ṣùkúnni kálukú wa wọ́n ti mọ̀ lọ pípí àkàlẹ̀ ti mọ̀ lọ rú ti mọ̀ lọ plánẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe ọ̀nà wo ni wàá gbégbà mọ̀ kọ́kọ́ mọ̀ lọ yọ eré ṣe eré pa lọ yọ kú nínú nǹkan tó fẹ́ ṣe afẹ́ play table tennis afẹ́ play football lọ yọ kú nínú gbogbo láṣọ Ramadan túrọ̀ Ramadan yọ gbogbo yẹn kú mẹ́ nítorí kálukú máa face kò ní kọjá máa dá العباد والعبادة أبي الله سبحانه وتعالى ما شاف أن يشيل ورشيل وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته